pa ọ̀rọ̀ nùsọ́lọ̀ yìí sára náà bàbá rí ìmọ̀ọ́mù kan ìmọ̀ọ́mù mọ́sálásí ni ó sì mọ̀ ń kí jùmọ̀ fún àwọn ènìyàn òun wá sọ pé lórí ọ̀rọ̀ pé ànábì ìsà padà bọ̀ yìí òun ò takò ó ṣùgbọ́n àwọn tán ní kò ní wá náà òun gbà pẹ̀lú wọn àwọn tán ní padà bọ̀ wá náà òun gbà pẹ̀lú wọn ẹjọ́ orí mọ́mọ́ yìí ni ṣàlùmọ́ kírun ní ẹ̀yìn rẹ̀. Ah, alhamdulillah àwọn ah, ìmọ̀ọ́mù tí òkúdódó ọ̀rọ̀ òye dáadáa ó dàrú mọ́ irú mọ́mù náà lọ́wọ́ nù torí pé n tó rinlẹ̀ ó ní pé anábìwa Isa alayhi salatu wassalam kò tí ì kú gbogbo àwọn àfáàrí pátá àwọn àfáàrí láti àwọn àfáàrí àwọn àfáà dáadáa gbogbo àwọn ọ̀ríjínà àfà náà sọ pé anábì Isa òṣèké ni kò tí ì kú ó ń padà bọ̀ ó ń padà bọ̀ àwọn àhàrísì ń bẹ bẹ́ẹ̀ ni ń bẹ náírà alukur'an kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi lè pé anabi isa o kọ́lọ́ ni wà ẹ̀mí ni alìlù kìtà gbogbo àwọn tí wọ́n kọ́ra wọn ní alìlù kìtà kò sí kan nínú wọn ilẹ̀ àlàyé mi náà nábì yìí kọ́bìlà mọ̀ọ́tì àfi kó gba isa gbọ́ sọ ìgbẹ́jẹ́ kú àfi gba isa gbọ́ sọ kú ìgbà bá ń sọ ọlọ́run wọ́n ń sọ nínú kùránì fún muhammad pé wà in min alìlì kìtàbì illa la yu'minanna bihi qabla mawtihi pé kò ní sáré kankan nínú àwọn alìlì kìtàbì àwọn tẹ́tẹ́ làwọn tẹ̀lé àdábì yìí sáyẹn àbẹ́wọ̀n mi ó gbọ́dọ̀ gba ìṣàgbọ́ tó ń padà bọ̀ qabla mawtihi síwájú kótó kí ni kòtò kú wáyé kó ti kú ní tọ́kọ́lọ́run bá ń sọ̀rọ̀ yìí ni ọlọ́run ní sọ pé síwájú kòtò kú tó pọ̀ ẹ̀fẹ́ nínú ayé Al-Qur'an tó pé ẹni tó bá fi ni ṣẹ́rí tí èèyàn bá fojú balẹ̀ ẹ̀yìn ò lè rí mú àmọ́ tí èèyàn bá fara balẹ̀ tó bá fojú rẹ̀ tó bá gẹ́gẹ́rẹ́ sí ojú ẹ̀ dáadáa yóò rí nípa bí mo rẹ̀ bá tẹ̀ ọ́ fara balẹ̀ ọ́ rí ẹ̀yin náà fojú balẹ̀ rẹ̀ ah imú mi rèé o mo rí tí bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìmọ̀ tó bá fara balẹ̀ ẹ̀yìn ó rí inú Al-Qur'an pé isa òfin kìíní isa òfin kù tó kò fún òun ògbówó oúnjẹ lọ́wọ́ rẹ̀ kò sì ní nǹkan kan tó kó bóun òun ò ní nǹkan kan ìmáàmù yẹn a lè sì kírun lẹ́yìn rẹ̀ ká gbà wípé àìmọ̀ kan ló ṣe kí ni ló ń dààmú ìmáàmù ẹ a máa wá a pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni ẹ a máa ṣe kí ni a máa sọ fún díẹ̀ díẹ̀ ó ṣeé ṣe táwọn ní àìmọ̀ ìbádẹ́ wá tún bí ẹ ní bóyá kí àwọn tó bá ń bọ̀ wá yẹn ẹ ṣe lísì kẹwo bóyá ó ń bẹnu àlùkùránì àbí ń bẹnu súnà nábì tiẹ̀ wo títí tọ́lọ́wọ́ fi sípayá ọkàn rẹ̀ so irú ẹni yẹn ni téèyàn bá sì ní tàwí ló ń sa ìgì ẹgbẹ́nikẹ́ni tó bá ṣe ìwà kúfùrù tó bá ṣe wípé tàwí ló sa ìgì wà fún onítọ̀hún àlètú pé ń kèfèrí yẹn ni pé ó ní in tó dìrọ̀ mọ́ nínú ọ̀rọ̀ kò yé ẹni ìrújú ló ṣe kéde lọ́wọ́ àfún irú ẹni yẹn wá sì máa fún ní ẹ̀sìn ọ̀ǹtì tó bá yẹ pé kí ni kò sí lójú ẹ̀ka fún mi mo mọ̀ mọ̀ agídí mò ń lòun sì ní gbà ni nígbà náà ló tó di pé wọ́n fún wọ́n lẹ̀ sáǹpù mọ̀ àmọ́ tí ìbá tí ì níbẹ̀ a sì máa ṣe kí ni a máa sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ a sì lè máa kí ní ẹ̀yìn rẹ̀ ọ̀ǹtì tí a fi rí pé ó fẹ́ ṣe àgídí ni so ọ̀ tí ọlọ́run ó fi fi ọ̀nà yẹn yìí fọlọ́ọ̀tà. na kọ́ṣọ̀ tó máa parí lélẹ̀ na ọ̀sán gẹ́gẹ́ bí tí ẹni ṣàwọn máa pa àsúnnà wọ́n wá máa ń ṣàlàyé fún wa nínú gẹ́gẹ́ bí ìwà àwàtàwà yìí sí pé súnà wo náà ń ṣe súnà tó lẹ́kọ̀ọ́ kẹrẹ agbàlagbà eléyìí ó ti sábà láwùjọ wa yìí ṣùgbọ́n ọlọ́run ti máa parẹ́ ṣùgbọ́n ó sì tún wáyé lẹ́nu ìjẹ́ gbogbo kan pé ǹjẹ́ àìlẹ́kọ̀ọ́ ni kára àgbàlagbà ká máa tẹ̀ fún wọn ká máa kúnlẹ̀ fún wọn àbí eléyìí kẹwàá parẹ́ fún wọn náà alhamdulillah nínú súnà kálù súnà ọmọ ní tẹríba gbogbo ẹni pẹ́ńtẹ́ bá jálù súnà ó gbọ́dọ̀ ní tẹríba ó gbọ́dọ̀ ní tìjú torí pé ìtìjú ara kí ló wà ara ìgbàgbọ́ ni ara ìgbàgbọ́ wa ni àdàmà ní tẹríba àlábìdẹ kọ́ wa ní gbogbo ọ̀nà tẹríba mùsùlùmí jọba ní tẹríba kò sálùsùn náà gidi ó gbọ́dọ̀ ní tẹríba ó gbọ́dọ̀ ní tẹríba àlábìdẹ ní kò ní tẹríba náà nínú àwọn tẹ́lẹ̀ mi wá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ tọba fẹ́ rí àgbàlagbà tọba fẹ́ kíyàn alámùsọ̀ yìí pé ìfẹ́lẹ́ mo sọ gírù alàlùkẹ́bù yìí bàgbàlagbà àti ọmọ kékeré bá pàdé ara wọn lójú ọ̀nà ẹ̀kọ́ wo lè ìsìlámù kọ́ wa ànábì ní ọmọ kékeré ní kókókó kí àgbàlagbà máa ẹ̀fẹ́sì pé bàbá yẹn dẹ̀bà ti kí mi mo ní kí wọn ah, ah, alùpùpù lè fi ṣe báyẹn wọ̀lọ̀ kéré wọ̀lọ̀ fi kí ni wọ̀lọ̀ kò kí wọn nínú ẹ̀kọ́ wa ni pé wàá kàn kí wọn wàá sálámọ̀ sí wọn ò ní náwó sí wọn o àgbàlagbà ní ọkọ̀ ṣe kíni ní ọkọ̀ náwó wà gba ọwọ́ yẹn ẹ̀kọ́ ní súnà ni. bákan náà nínú tí súnà kọ wa wípé wàlùkọ̀ ní ìlú alàlùkẹ̀bì èèyàn tó yàn òǹkà èèyàn bá kéré àwọn ni tó sálámà sí àwọn òǹkà tó ṣe kíni tó wọ́n pọ̀. wàlùkọ̀ ìdú wàlùmọ́rú alàlùkọ̀ yìí ẹni tó bá ń lọ òǹkà tó sálámà sí àwọn òǹkà ó ń kọjá lọ ìwọ ló ń lọ ó sì dáwọ̀ lórí ìjòkó bẹ́ẹ̀ sí pé ìjòkó yẹn nítorí kí ni ká máa tú ẹ ìwọ wà á tú wọn ètò ìsìláàmù ti kọ wa a mọ̀ gbìyànjú a mọ̀ lò ṣùgbọ́n àwa mọ̀ o bóyá ànábì ni òwà rántí fi kún bí yóò bá ló wá gbé síbẹ̀ o ìgbàdá ànábì wa kọ́ wa níbà ṣe máa kí wọn tán ó ní ká sálámọ̀ sí wọn àmọ́ kò ní pé ká ṣe kí ni ká kúnlẹ̀ àbí ká dọ̀bálẹ̀ ṣé ẹni ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ àṣà lásán ni tó bá jẹ́ pé èmi bá jẹ́ ọmọ elédè míì tẹ́yìn ò kí ń ṣe Yorùbá níbo lẹ ti máa ráyè pé ẹ̀ ń kúnlẹ̀ fẹ́yìn pé èbó lẹ̀yìn bá jẹ́ ẹ̀yìn jẹ́ Paul èbó àbí gbẹngunzù níbo ni dáàdì yín mọ̀ngòwò ó ti máa ẹ̀fẹ́ ti pé gbẹngunzù ó kúnlẹ̀ fún mi nù. eléyìí àtàwọn gbẹngunzù náà tí wọn lè gbà sáwọn oníkẹ́sàmù ni sẹ́kọ̀mọ́tì wọ́n ti sáàmù gbẹngunzù gbọdọ̀ máa kúnlẹ̀ fún gbẹngunzù iye àṣà Yorùbá lásán ni àṣà nìyẹn ẹ̀wá rí àṣà ni a ò máa wọ̀n wò tí ò bá ti takò sí Ọlọ́run ẹ̀sìláàmù ni a máa ń lu àṣà wa o òfin ẹ̀sìn ni wípé àdájú mọ̀hákàmà sẹ́ni gbogbo àwọn kọ́ṣọ̀ wa èsì ní ká máa lò wọ́n ẹ̀sìn ní òun òtakò máa lam yóò káàlì fún ṣẹ̀rí à àmọ́ tí àṣà yìí yẹn kọ́ṣọ̀ yìí yẹn kọ́ṣà ti máa forí gbá ẹ̀sìn nínú ẹ̀sìn àtàṣà ta ló ní ẹ̀sìn Allah ta ló ní àṣà ọmọ èèyàn ló làṣà àwọn alàṣà lọ́wọ́ ara wa ẹ̀bẹ̀ kọ́ tí ọ̀rọ̀ àṣà èèyàn àti òfin ọlọ́run bá forí gbára wọn kì wọ́n ní ó tẹ̀ fúnra wọn tí yẹn ló máa tẹ̀ tó òfin ọlọ́run ọba kò fààyè gba kákúnlẹ̀ fún yàn kò fààyè gba kí ádọ̀bálẹ̀ kódà nínú àwọn àfáà nàìjíríà ṣé wàá dáná Sheik adama o ń bẹnu tí àwọn alìsìláàmù àtàkọ̀lù ìdílé jáyé níyà ní wọ́n yàtọ̀ ó mi ìlú máa nàlẹ́ àyà ó ló mọ̀ sí báwọn èèyàn mi lọ́kùnrin àti lóbìnrin ó ní ẹ̀mọ tó ń pè mí tìjú gbogbo yóò tìjú tí wọ́n pè ó ní àwọn èèyàn wọ́n pe tí wọ́n pè ní ìtìjú àbí ìmọ̀tẹ̀ ìmọ̀ pọ́nrẹ́ nílé àbí ìmọ̀ ní ìtẹríba wọ́n wá gbé síbi rí tó fi ìṣújú dé wa rùkù ẹ̀ ó rẹ̀ bí ká mọ̀ sọ́dá ìfúnra wa ká mọ̀ sọ́dá ìfúnra wa ó rẹ̀ bọ́ọ̀lù náà ń pè ní ìtìjú mi ṣé ìwà dámà ní irọ́ ni kò yẹ kọ́ náà ń pè ní ìtìjú yẹ kọ́ náà ń pè ní ìtẹríba àìkúlẹ̀ fún yàn ọlọ́run làá máa ń ṣe fún olúwa sọ fún anú àlùkò ẹ̀sẹ̀ wọ́n rí káwọ́ wọ́n ṣùdù kàlámà rùkù ìjà ìfún káwọ́ fẹ́ kí ìrùbọ̀ lẹ́sẹ̀ ẹ̀yẹ́ rùkù fọlọ́run táwọn foríkalẹ̀ tálẹ́ mọ́ foríkalẹ̀ fún gbogbo àwọn nǹkan yẹn àyè fún ẹ̀dá kankan tó bá di bí àwọn ẹ̀tọ́ mi a mọ̀ fún àwọn èèyàn a pọn wọn lé tabari àgbàlagbà tó bá ń gbẹ́rù bọ̀ alùsùn náà kílẹ̀ ká ṣe a lọ gbà lọ́wọ́ wọn. àmọ́ táwọn akúnlẹ̀ fún wọn kò sí ìyẹn ní ẹ̀sìn ọlọ́run àṣà ló dé wa ká ní wípé kò takọ̀ ẹ̀sìn ni àbá ṣe kíni àbá ṣe àwọn àṣà kan náà wà táwa náà táwọn ò lè gbà àbá ẹ jẹ́ bébè kábìyẹn ẹ ti níyàwó ẹ ti níyàwó tó bá ṣe wípé inú àwọn àṣà tí mo fẹ́ sọ yìí èyí búra yín sẹ́yìn lè gbàgbé ẹ̀ àṣà kan bẹ àwọn èèyàn ní tó bá fẹ́ fẹ́ yàwó tó bá ti ku ọ̀sẹ̀ kan ẹ máa lọ sílé àwọn àna yín wọ́n máa máa nà yín ẹ máa jẹ ìyà tó bá ti ku ọ̀sẹ̀ kan yọ monday ẹ máa jẹ ìyà yọ tuesday ẹ máa jẹ gbàgbé wednesday máa jẹ tó yọ sunday ẹ máa jẹ àjẹkágbáyà àtàwọn ọmọ ilé àtàwọn fíìlì ẹ a ní ẹni tó bá fi lè hàn níjọ́ yẹn ò níyàwó fẹ́ nìyẹn ò lè fẹ́ sùúrù ẹ̀kílẹ̀ sọ kọ́nà múyàwó wọn lọ tẹ̀sí ni asakẹ́ nínà ẹ̀yí rí pé yóò fẹ́ òun àrí ẹ̀rí pé ìyàwó à ń bẹ̀rẹ̀ hàn àṣà ní ìgbé àwọn àṣà náà ṣe pọ̀ oríṣiríṣi náà nìyẹn àṣà burúkú ń bẹ̀ tó bá gbé òkò takọ̀ ẹ̀sìn ẹ̀ a máa gbà wọlé tó bá takọ̀ ẹ̀sìn ayé ṣe kí ni àní gbà irú àṣà yìí ti takò fi Ọlọ́run àwọn kan wọ́n dé lẹ́yìn ayé ẹ̀nẹ́bìtà láàrin àwọn bó ṣe nà pẹlẹbẹ fún ànábì nìyẹn ọdọ̀balẹ̀ ànábì ní òrùlé yìí ó lé adáwọ̀ èèyàn kan tó ń síbẹ̀ fáwọn ọba wọn ni ànábì ní kí ni tani adáradá tani adáradá tó rí pé mo bá lẹ́sẹ̀ kẹ́ mọ́ kúnlẹ̀ fúnra yín ni obìnrin ni ìbá paláṣẹ kó mọ̀ kí ni kó mọ̀ kúnlẹ̀ fọ́kọ rẹ̀ àbọ̀ wọn rán mi bẹ́ẹ̀ wọn rán ànábì bẹ́ẹ̀ ìyẹn ni wa ìmọ̀mọ́ wa ẹ̀ ní ni olóde amọ̀ṣe yìí à ní fún yìí ẹ má bínú àmọ́ ìdìbò míì tó bá ní ká fún yín amọ̀ṣe kí ni a bí ti jẹ́ nìyẹn tó a lè fi torí torí èèyàn ká fi bá òfin ọlọ́run mọ́lẹ̀ àti Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kó fi àgbẹ̀yẹ̀ ẹ̀sìn ẹ̀yẹ́ ní kankan wa kọ́lọ́n kí ó sàmẹ́yẹ́ ní kankan wa kó sàforíjì fún wa Ramadan tí a ń gbà yìí a ń gbà lá ó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o abẹ́lẹ́ kọ́lọ́n kí ó jẹ́ ká gbàdélẹ̀ kó tún gbà ní ìjọsìn lọ́wọ́ ní kankan wa àǹfààní tí àwẹ̀ máa ń bí fún yàn òun bẹ́ẹ̀ tí ẹ̀ máa fi jáde ní Ramadan ìyẹn ara foríjì ọlọ́run abẹ́lẹ́ kọ́lọ́n kó sàforíjì fún ẹnì kankan wa o ẹni tí ó bá jáde ní Ramadan tí ó gba tán tí ò láforíjì ọlọ́run ànábì ní rọ́gìmọ̀ lọ́wọ́ àǹfàmórí ìn ọlọ́wọ́ fi mú rẹ̀ bolẹ̀ ọmọ yẹ̀yẹ́ ni ọ́ aláìgbọ́n òṣèlú ọmọdánà òṣèlú àforíjì ọlọ́run kágbìyànjú gbèsè tí a sì láforíjì ọlọ́run kágbìyànjú ká ṣe ọlọ́run kó ṣàforíjì fẹ́ ní kọ̀ọ̀kan wa o lẹ́yìn àforíjì tí ọlọ́run bá léwu mọ́ ń ṣe fún wa lẹ́yìn àforíjì ìkẹ́ gbàfóró rọ̀hìn abẹ́lẹ́ ọ̀kọ́lọ́run kó kẹ́ ní kọ̀ọ̀kan wa ìkẹ́ tayé àtẹ̀lẹ́